بسم الله الرحمن الرحيم Sheikh Adam Sheikh Adam ànábì mi ò ṣiṣẹ́ Sheikh Adam bẹ́ẹ̀ ni mo sọ fún nínú àwọn ànábì Ọlọ́run tó ti lọ ànábì àwọn ànábì mi wà bí kò ṣiṣẹ́ tí Sheikh Adam ṣe Ọlọ́run kan fún ní nùbú wà ní ó kàn fún nùbú wà ní àti ṣẹ́rọ̀ pé jẹ́ kéré ni bàbá yẹn ṣe òun ni mò ń sọ tẹ́ẹ̀sì tí ìrírí mú wa ẹ dárúkọ ẹnìkan ẹnìkan náà ni o ẹnìkan nílẹ̀ yorùbá yìí àbí ní nàìjíríà àbí láfíríkà ẹ dárúkọ ẹnìkan tẹ́lẹ̀ fi wé ṣe kádàm. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillahi al-amin wa alihi wa sahbihi wa tabi'ina lahum bi ihsanin ila yawmiddin amma ba'd. ẹ̀yin olùgbọ́ wa. ọ̀rọ̀ tí a gbọ́tọ́ nísìn tí kálukú wa náà ta ti ń gbọ́ tí kálukú sì ń pariwo kàyéfì Allahu akbar Allahu akbar tí ń dàbò kálukú wa nínú ọkàn pẹ̀lú èwo tún rèé irú ọ̀rọ̀ wo tún rèé tọ́ onánu o kí ni ò bá wá ṣẹlẹ̀ kí léyìn ò bá wá jẹ́ káàfì mọ́ wá fírú ẹni bẹ́ẹ̀ wí àwọn ànábì ọlọ́run òun náà láti rìn òun ọlọ́mọ́ta fún alágbọ́yé ọ̀rọ̀ rẹ̀

idida tí ń sọ pọ́rọ̀ yìí ti ń bọ̀ ọ̀rọ̀ yìí káwò dáadáa ni pé ṣé ẹ rí jọ náà ọkùnrin tẹ́ gbọ́rọ̀ rẹ̀ tán yìí òun lè ní sọ pé mi rí lórí wọ́ọ̀lù rẹ̀ tó gbé bẹ̀ kọ àwọn mùnáfìkì ó kọ́ bẹ̀ àwọn mùnáfìkì mi ó klik fídíò àwọn mùnáfìkì wọ́n fẹ́ àwọn mùnáfìkì àwọn ẹ̀ tí wọ́n mọ́ ó bọ́ àwọn sọ̀hábíà nẹ́bùwà

orílẹ̀-èdè tí wọ́n jẹ́ nùbú wà ẹ Sheikh Adam àwọn ànẹ́bí ọlọ́run ọba mí ìgò òṣèrú iṣẹ́ tí Sheikh Adam ṣe iṣẹ́ wo ni gan iṣẹ́ wo ni gan tọ́bí wọ́n sọ pé lẹ́yìn pé wọ́n ní nùbú wà ọmọ tó gbé nùbú wà ọmọ tó gbé nùbú Adam Sheikh Adam ànẹ́bí mi ò ṣiṣẹ́ Sheikh Adam bẹ́ẹ̀ ni mo sọ fún nínú àwọn ànẹ́bí ọlọ́run tó ti lọ mi wà bí kò ṣiṣẹ́ ṣe

wọ́n ti di mọ́ kàn wọ́n dẹ́jọ́ lè fi wọ́n kọ̀ bí a anybody mọ́ àfẹ́ bá dàbí wọn àfẹ́ bá wà nípò wọn àfẹ́ náà bá jà nẹ́bí ọlọ́bí sí wọ́n ọwá fojú ti nùbúwà ọwá lẹ́yìn pẹ́kẹ̀jẹ́ nùbúwà lásán ọmọ tọ́ǹsọ̀ tí mo lè torí tó bá mọ́ tó ń sọ tó mọ́ nǹkan tó ń pè nínú òbúwa ọmọ pé nínú kọ́ mi ènìyàn ń jẹ́ nǹkan pé ah, ọmọ ènìyàn ma wá jẹ́ nǹkan olórin tó ọmọ ènìyàn ní ọ̀wọ̀ òun nínú gbogbo tọ́mọ ènìyàn wá ń jẹ́ nì kò wá sí nǹkan míì ń bẹ lókè lọ ọlọ́run ó sì jòjìṣẹ́ ọlọ́run ṣẹ́rí kò sí nǹkan tọ́mọ ènìyàn tún lè nùbúwà ni wọ́n wá yọ kúrò láwọn ara wa náà bí ọlọ́wọ́ bá ọwá ń gbé ṣe kàádámù tẹ́gbẹ̀ẹ́ wọn in tó jẹ́ kọ́ lè rí ibi ṣe comparison náà nù in tà ń sọ fún iná rẹ̀ o tó pé ń jọ́ tẹ́ bójú andarí ti súnmà ìjẹ́ sàábí àwọn sọ̀hábí ànẹ́gbà Muhammad in tó sílẹ̀ kò fún yín tẹ́ fi ń bẹnu àtẹ́lù wọn náà rẹ̀ tẹ́ fi lè mọ́ yọ mùnábì kí jáde lára wọn o náà rẹ̀ jọmọ́ o jọmọ́ o lẹ́rìí yóò náà láwa náà ti ń wò yìí o náà láti ń wò yá mẹ́jájẹ̀ wo tó fi wọ́n nígbàtí òun ọ̀tẹ́ ẹmọ tó lórí tó rò ó náà ní pé kámúrú ṣe kádàmù wá nàìjíríà ẹ kámúrú ṣe kádàmù wá láfíríkà ẹgbẹ́ olórin tó wò náà nù sọ́rí tó wò kọbúlù náà pẹ̀lú ẹ̀ ipò ọlọ́run ọba ní kára yóò tẹ́wọ́ gbaṣẹ́ ṣe kádàmù rahimahullah ọlọ́run bá wa tẹ́ ṣe kádàmù ọlọ́run bá wa gẹ̀ wọ́n ọlọ́run bá wa foríjì wọ́n ọlọ́run dákun má ìwọ tó bá rò pọ̀ ọ̀fẹ́ kó èmà ọ̀fẹ́ kó ẹ̀rẹ̀ yí bàbá ìlara ọ̀fọ́ rí ara rẹ̀ kó nǹkan rẹ̀ jama sheikh adam rahimahullah ta'ala kò sí ẹgbẹ̀rún irú sheikh adam kò bá ẹni kankan nínú àwọn ànábì ọlọ́run ẹgbọ́ ẹgbẹ̀rún irú sheikh adam kò bá ẹni kankan nínú àwọn ànábì ọlọ́run ẹgbẹ̀rún ẹgbẹ̀rún tí ó máa jẹ́ mílíọ̀n àti mílíọ̀n irú sheikh adam billions irú sheikh adam uncountable irú sheikh adam kò lè bá ẹni kankan nínú àwọn ànábí ọlọ́run àmọ́tẹ́gbẹ́ ìlú wà ní kò lè bá ẹni kankan nínú àwọn ànábí ọlọ́run kí lọ bí wọ́n náà ẹ́ sọ ní pé ìkòsíru wọn nàìjíríà tọ́ òròbẹ́ ìwọ́ròbẹ́ kòsíru wọn láfíríkà ọrọ̀bẹ́ ẹ dárúkọ ẹnìkan ẹnìkan náà ni o ẹnìkan nílẹ̀ yorùbá yìí àbí ní nàìjíríà àbí láfíríkà ẹ dárúkọ ẹnìkan tẹ́lẹ̀ fi wé bàbá kàmẹ́lì gbọ́nà bẹ́ gbé wọn sí so ìtumọ̀ sọ́ọ̀sọ́ ní bàbá kàmẹ́lì ò jẹ́ nǹkankan ní o lẹ́gbẹ̀ẹ́ ṣe káràmù lọ́sọ̀ wọn ọ̀rọ̀ tí ṣe káràmù gan tẹ́nu tí wọ́n gbọ́ ògbà tẹ́nu wọn ògbà kan tó kú kí lẹ́ àwọn ọ̀rọ̀ tẹ́ mọ́ fi dá wàhálà alẹ́ tẹ́kẹ̀ mọ́ fi dábì tí náà lẹ̀ síra yín lọ́rùn tó àpò ní prógrámù ẹnìkan náà ti wá ọ̀rọ̀ tó ti kú tó ti rùn tẹ́ fi dá wàhálà alẹ́ ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ táwọn kọ́ dálé kí o ní nìgbọ̀míyàlẹ̀ ẹ tó tún gbé jáde ń bẹ̀rún náà lẹ́nu kò pẹ́ kò pẹ́ yìí ìwọ yìí náà ọgbórí àníbà ọgbórí àníbà ẹ bàbá kàwẹ́lì ẹ ti bẹ̀rù àtẹ́lù ẹfà yóò lọ rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ okò olórí bẹ́ẹ̀ tí bẹnu àtẹ́lù gbogbo àwọn èèyàn ẹgbẹ̀ mọ́ dá wàhálà lẹ̀ káàkiri nígbà tó ń sọ ti pé kò tí ṣe kára mọ́gbọ̀n nàìjíríà kò tí ó gbọ́ áfíríkà dákùn kí lọ fẹ́ káwọn àdàbíyà ó sọ tí kò ní wọn bá ti ní káwọn kẹ́kọ̀ọ́ débi lọ́dọ̀ àwọn wọn dákẹ́ tán wò lè sọ̀rọ̀ ṣé yóò náà ọ̀kọ́ kó tí wá kawa ẹ ti mọ́ bá débi àbágbé kalẹ̀ ibi tí jẹ́ ní àgbẹ́ wọn ìnògú wà nínú ṣẹ̀ríà ipò tẹ́nìkan kò rí èyí ń ṣiṣẹ́ níbẹ̀ ẹ̀ gbogbo ṣe ṣe kádàmù yẹn káwá ṣerú ẹ̀ ní ká ṣerú ẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ọ̀gbọ́n kí years láyé irúṣẹ́ tẹ́ wá ṣeun fún gbogbo tẹ́bi ṣe míáwúyà wọn tẹ́tún wá ṣe kọ́tù mi kẹ́ ṣe mi kí irúṣẹ́ ní ma wá bẹ́ẹ̀ kó wá wá times àmá ṣe kádàmù ká ní irúṣẹ́ náà lẹ́sìn ṣe wọn lè dépò nùbúwà wọn àdé nùbúwà ọlọ́run ọba mọ́ ń ta ní lọ́rẹ́ ni orí ọlọ́wọ́ ọba ni tó lọ mọ́ ń kalẹ̀ kalẹ̀ fáwọn ẹni tó bá fẹ́ nùbúwà kọjá rẹ̀ so má fi kọ̀búùlù wọn mú má gbéṣẹ́gbẹ̀ nùbúwà kọ̀búùlù tó lè kó báyàn ọmọ pé káyé ó tẹ́wọ́ báyàn káyé ó mẹ́yàn àwọn nǹkan nì tó bá di john gbẹ̀ndà lùkìyàmọ̀ bọ́ ọba gbẹ́dọ̀ lálàkẹ́kalẹ̀ táyé bá tẹ̀lé ọlé lórí ọ̀rọ̀dọ́ lórí gbogbo wọn kọ̀búùlù gan léwu ẹ̀ìmọ̀ torí ṣúrọ̀ pọ́pùlárì jẹ́ ìmọ̀rò póore tó ọba mọ̀ lọ́dọ̀ ẹni tí súnà bá yé dáadáa bí n bá ṣe ń pọ́pùlà tó lẹ̀ rọ́mọ̀ bá pé ẹ̀ wọ́lọ́n kí n tí ó bá sí ẹ̀mí jẹ́kọ́ yìí kọbúlù tẹ́yìn mọ́ sọ nìkan gidi tẹ́mọ́ sọ dóore kọbúlù ṣe kàdámù níwọ̀n dáhà kọbúlù náà ni ọlọ́wọ̀n bá ní káyé ó tẹ́wọ́ gbáṣẹ́ wọn ni kò túmọ̀ sí pé kò sí wọn ẹ̀kọ́ dá ilẹ́kọ̀ọ́ àmọ́ kò sí bó ti lè mọ́ tó àti ń jẹ́ká yóò gbà lọ́wọ́ rẹ̀ yóò mọ́ náà ní kódà lẹ́yìn bá jẹ́ká yóò gbà oúnjẹ́lẹ̀ ní wásàlàyé rẹ̀ kò sí ní ṣeéṣe a ti fẹ́ lómi lẹ́bùn pé díẹ̀ náà ni ó mọ̀ kínkíní ni tí ò ní tó tẹ́lẹ̀ kejì àmọ́ kínkíní tó mọ̀ ní bẹ́ẹ̀ bá ní wásàlàyé rẹ̀ yóò mọ iye ni yóò jẹ́ ká yóò sì ní kọ̀búlù fún kò túmọ̀ sí kọ̀búlù tó níhun kẹwa ló nímọ̀ jẹ́ ní tàbọ̀ nímọ̀ lọ ìmọ̀ láti sọ so sọ́rí kí kádàmù tó rò pé kò sírú wọn ojú rẹ̀ bí tójú rẹ̀ mọ ni ojú rẹ̀ rọ̀ náà

kọbúlù anẹ́gbùwa Nuh alayhi salatu wasalam ó jíṣẹ́ fún 950 years jẹmọ́ gbogbo ẹni tó gbà fà anẹ́gbùwa Nuh fún 50 years ó bí jíṣẹ́ yìí wọ́n àtọ́ ọgọ́rùn báwọn onímọ̀ ti fà mọ́ra wọn lẹ́nu lọ fàábọ̀ tó ààrẹ ni tó ti ẹ̀kílẹ̀ mọ́ra onímọ̀ pé bóyá wọ́n tó ọgọ́rùn márùn èmi ò rí bẹ́ẹ̀ nítorí àwọn tó gbà fà mẹ́gbùwà lóòrùn wọ́n tó ọgọ́rùn márùn ó sì ṣiṣẹ́ fún 950 years ó yá ká ní àwọn àti ṣe kàádámù kọ́ńkéwú ká mọ́ jáde tàjẹ́mọ̀rìkà àwọn sálábì kan bẹ̀ àwọn ọmọ tò ní láì tiwa ọmọ sàlámì ṣe kàádà àwọn kan mọ̀ tó láì tí wọn àwọn àrùsùnà àwọn kan mọ̀ tó láàrin tí wọn àwọn súfí àwọn kan mọ̀ tó bí kálukú ti mọ̀ tó nù ìgbógbó ìran ìran ìran ni ó tò lẹ́yìn ṣe kàádà wà nígbà wọn dákùn bá bá ti wá pọ̀ tààtọ̀ tó dápọ̀ tó àtàwọn àrùsùnà àti àrùsúfí àtòníbídá àti gbogbo orú ìran tí ṣe kàádà wọn láwọn kan lẹ́yìn ṣe káníkà náàbì inú wá dìde kéyàn tó tẹ̀lé máa ju ọgọ́rùn ta wí lọ ẹ̀ tó bẹ́ẹ̀ ṣe kára wọn àti ṣẹ́jú ànábì inú lọ níbo níbo wọn bá ti kọta ànábì inú ọ̀rọ̀ ní pétọ̀ ìwọ láàkọ́kọ́ rán àti níjẹ́ kára yóò gbà fún ọ náà ló sì rán ọ náà ló sì rán kọbúlù yíò ṣe àbí kọ ní náà adámọ̀ pẹ̀lú wí bẹ́ẹ̀ torí oríṣìí ìdàmú gbẹ́lẹ́nu yí a lè wí wí bẹ́ẹ̀ kagbó anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó tó bá jẹ́ gbé ní alùkìyàwó ọlọ́run bá ànábí ọlọ́run bá kan dìde ó ní tó bá gbá ànábí ọlọ́run bá mi dìde dógbó jama tí ó mọ̀ bẹ́ lẹ́yìn rẹ̀ kò ní sí ẹ̀mẹ́ta lọ adábí ni wọ́n gbá ànábí mi dìde rọ̀jùláàrin ní mọ̀ bẹ́ lẹ́yìn rẹ̀ yẹ méjì péré adábí ni wọ́n gbá ànábí ọlọ́run bá mi Ànábì ni wọ́n gbà nẹ́bí ọlọ́wọ́ ọba mi ìdìde, ó nìkan ló dé pẹ́tọ̀ ọlọ́wọ́ ọ̀rán mi o, àmáwọn ará yóò gbà lọ́wọ́ mi o. Ó nìkan ló dìde, jẹ̀mọ́, ó nìkan tó jẹun. Kí billions àwọn èèyàn, kí gbogbo ọmọ Nàìjíríà wá tò lẹ́yìn Sheikh Adam, ẹ gbọ́dọ̀ ṣe comparison, ọmọ kò nùbú wà ní. Àmọ́jẹ̀mọ́ ọ̀nà lẹ́yìn náà rí yìí o. Ó lẹ́yìn náà rí yìí o, pánípánsá òfúra, pánsá jáná.

orí ọ̀rọ̀ jẹ́ mú sí Ìlọrin ìṣẹ́fàtúwà lọrin bàbá yìí mà tún fa wàhálà lé lórí wàhálà wàhálà mọ̀ ni kò mọ̀ pẹ́ kò pẹ́ rẹ̀ wọ́n mọ̀ tún jáde náà wọ́n mọ̀ tún níta làlbáni nígbà kó Nàìjíríà tàfàlẹ̀ Yorùbá ń gbà tán bojú ọ̀dá lẹ́ti gbogbo ọ̀tán ọgbòkè lọ ó dẹ̀ lárúbáwá tàlàlbáni tàní òṣèrí wọ́n mẹ́nu bọ́yà àbákà mẹ́lì àwọn àdàbíyà dìde nígbà tó yẹ kó jẹ́ àbákà mẹ́lì àti nígbà tí ó kàn wá níbi tàwọn tó kù wọ́n kú oúnjẹ tán alìmọ́mù Bukhari ó kan gbogbo wa àwọn àkẹ́jì ń fọwọ́ lẹ́ran kò kàn wá alìmọ́mù Bukhari wọ́n fẹ́nu wá àwọn èèyàn jáde àwọn ẹlòmí ò túnmọ̀ gbáwọ̀ tó jáde ẹnìkan ò fẹ́ kọ́ sọ̀rọ̀ ẹnìkan ò farabalẹ̀ sọ̀rọ̀ ẹnìkan ọmọ kékeré ni ẹnìkan àgbàlagbà ni ẹnìkan ló yẹ kó sọ̀rọ̀ jù àwọn kan ló yẹ kán sọ

ńgbò ni ò tún ní yá tí ó padà ní jẹ́pà nẹ́bùwa Muhammad tó jọ dá wa gan wọ́n padà mọ̀ rí nǹkan yọ sí lábẹ́ àwọn ènìyàn kódà wọ́n padà mú bí tá nẹ́bì ti ṣàtìṣẹ́tọ́lọ́wọ́n bá ti bá wí wọ́n rí bẹ̀ ní pé àmùdírù mọ́ríkàsì tẹ̀ nínú

jama eh bàbá kú òǹbẹ̀ ǹkan eh olùwàwà ọba ńlá mọ́kàmà ló náà mọ́kàmà lọ́lọ́run lóòótọ́ àwọn kan mọ̀ ń fẹnu kan ọlọ́run náà eh, ṣé da káwárí ngba ńgbà tí wọ́n kan ọba wa lati inú ara kan awọn àwọn tá à ń wí yìí á sì bayi fún ọrọ ìwọ àfáàtọ̀ sọ̀rọ̀ ìmọ̀ràn mi fún ọ̀rẹ́ túbá lórí ọ̀rọ̀ yìí túbá lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn ti bú ọ àwọn èèyàn ti ṣépè àwọn èèyàn ti bọ́ tú síbi tó gbà lérò torí pé ńgbà tẹ́mi náà rí àwọn táàgì kan wọ́n ní ìkànnà amẹ́ríkàzì ó ti sọ pé Sheikh Adam ju àwọn ànábì ọlọ́run kan lọ jọmọ́ ní tó wí kàn lóòótọ́ kò wí bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀ kò wí bẹ́ẹ̀ ẹ̀ríkà lámọ́lẹ̀ kò wí bẹ́ẹ̀ torí pé kí ni nínú kéw a ń pẹ kiri kan ní láàzimul qawl a ní láàzimul qawli laysa bil qawl ọ̀rọ̀ tó lọ́rọ̀ bá sọ tó nítumọ̀ kan tí ò dá tọ́rọ̀ ní kó sínú ẹ mọ́ tí ìbá tú bẹ́ẹ̀ àfi tó bá tó sọ pé in tó bẹ́ sọ náà ẹni yẹnu tó sọ ni pé ah, Sheikh Adamu ṣe àwọn iṣẹ́ kan táwọn ànábí ọlọ́run mi ò ṣe tẹ́rọ pọ́rọ̀ rẹ̀ nù àmọ́rọ̀ ìtumọ̀ tó lè wá túmọ̀ ni pé ah, a sí pé Sheikh Adamu jọ àwọn ànábí ọlọ́run lọ́nu o àmọ́gbà tí ò ti sọ́hun ẹmọ́jà àbàtú rẹ̀ àmọ́jọ̀ mọ́ sẹ́rẹ́ àlàyé tá a ṣe ẹ àwọn tó bá kẹ́kọ̀ọ́ mímọ̀ tí wọ́n mọ àwọn òṣùlù mọ̀ náà lè mọ́ bọ́ ìyá báyìí ìdínú tó ti gbàrọ̀ túbá lórí ọ̀rọ̀ yìí máàmù máa sọ́rí máa lọ́dí kọ́ máa mọ̀ sàlàyé o pé àmì ìdẹ̀rá mí ní ẹ̀ àbíkọ́ fẹ́ máa sàlàyé pé ìdí tó ibi táwọn mọ̀ká sí fẹ́ jẹ alágídídé ó lè máa mú ìdíwọ́ bá fi ní ṣe kádàmú jọ àwọn kan lọ́nà ànábí ọlọ́run níbi tí yẹn torí àìlẹ́kọ̀ọ́ lómi ẹ̀ síbẹ̀ àti wá gọ̀ èyàn tó bá máa wùlẹ̀ má rẹ̀ wá o má mú wọn kàn lọ lórí ọ̀rọ̀ yìí ká sì gbàgbé ẹ̀ síbẹ̀ kọ́ máa lọ ká lè mọ́ ṣe tó ni ìgbàlérò kọ́ sì túbá tó rọ̀ nílé lọ má lọ ọmọ yìí lọ́rùn o ẹ̀yìn mọ̀ tó kú ẹ mọ́ ẹjẹ́ kí ogbó jọ gbógun tọ̀rọ̀ yìí kó kú báyìí kí wọ́n tọ́ sọ́ náà sì túbá má má má láyé rẹ̀ wá kọmọ aláwọn èèyàn wọ́n bọ́ tún síbi kí ó dá torí tí èèyàn bá ti sọ̀rọ̀ sí ibi tó ń sọ̀rọ̀ sí nìyàn ṣe mọ́ sọ tí èèyàn mọ́ sọ mẹ́ torí àtẹni tó ní ùsùlù mímọ̀ àtẹni ọ̀rọ̀ rẹ̀ kàn túmọ̀ bẹ́ẹ̀ àmọ́ nígbà tó ọ̀tí ìsọ ẹlẹ́kọ̀ọ́ gbọ̀rọ̀gbọ̀ tú bẹ́ẹ̀ amọ́sọ́rí ìsẹ́ ìgbẹ̀ sọ ni pé comparison tó ṣeun lásán ó ń jẹ́ ká mọ̀ pé ìjà nábì ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ọmọ bí tó tó ìsì jẹ́ ká mọ̀ pé ṣé kádámù nì ọtí bẹ́ẹ̀ mọ́ gbé wọn dípò àwọn ànábì ọlọ́run ọba torí pé comparison in tó túmọ̀ sínú èyí kọ̀ bí nǹkan méjì papọ̀ àfi in tó bá fẹ́ jọra wọn àyè máa gbé tó fúyẹ́ tẹ́gbẹ́ tó wúwo tá bá ti ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ṣé kádámù fúyẹ́ pọ̀ wọ́n fúyẹ́ ni wọ́n fúyẹ́ yányán tàbáwọ́mọ́ ànábí ọlọ́ọ̀bá tó lẹ́gbẹ̀ẹ́ ọ̀ṣọ̀ hábá ṣe kàrámù fún yẹnyẹnyẹn tàbáwọ́mú yóò tàbá ń sọ̀rọ̀ àwọn àfá àwọn onímímọ̀ ẹbí àwọn onímímọ̀ àlèmáwò pò kèṣe kàrámù náà àwọn náà ṣe báyìí wọ́n gbìyànjú wọ́n lámìlá kálẹ̀ Yorùbá lóòótọ́ gbogbo alámọ̀ amẹ́mọ́ gún ọkọ̀ dáàlà ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó bá sì mọ̀ dá wàhálà alẹ́ ẹ̀mọ́mọ̀ sọmọ́ ẹ̀dàkùn ẹjẹ́ kílù yóò sinmi ẹ̀yin olùgbọ́ wa ọlọ́mọ́sà fún alágbọ́yọ̀ ọ̀rọ̀ yìí àfẹ́kọ̀rọ̀ yóò gún àmọ́ ti padà gùn mọ́ lọ́wọ́ ọlọ́mọ́sà fún alágbọ́yọ̀ وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته